أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا وقفنا ولا أجترى الكيب محمد صلى الله عليه وسلم ولا أنت أدوكم ونني أباتي وتنسيني رحمة الله láti tún lè wá jọ́sìn fún ọlọ́run ní àsùbá àtàárọ̀ yìí adúpẹ́ fún ọlọ́run ọba náà àìkẹ́ ìgẹ̀ kó máa bá ànábì wa Muhammad kíkẹ́ náà kó máa pín lórí ẹ̀ kó máa bá àwọn sọ̀hábà rẹ̀ kó sì máa bá gbogbo àwọn tí ó bá fi dáadáa tẹ̀lé ìlànà ànábì náà tó fi dijọ́ gbẹ̀dẹ̀ kíyàmù àwọn olùkọ́ wa pátá láti ibi tó ti bẹ̀rẹ̀ fi débi tó dé ọlọ́mọba wa san wọ́n lẹ́san olóore bákan náà àwọn òbí wa ọlọ́run ìdùnnú gbogbogbò ọlọ́mọsàn bá wa ṣe fún wọn o gbogbo wa náà pátá kí ọlọ́run kó bí àbùkátà wa birahmatika ya arhamar rahimin pẹ̀lú yọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú ní àṣùbà àtàárọ̀ yìí nínú tírà tí a mọ̀ sí miato hadith eléyìí tí a ti ń ṣàlàyé ọgbà ọ̀rọ̀ ànábì fúnra wa hadith táwọn ọmọ àdìdì yìí náà tó fẹ́ jẹ́ ó fẹ́ ràn wá létí kó kálukú ó kíyè sára láti lè mọ́gbàtàn jẹ́ níbi àwọn kankan táwọn ẹlòmíín bá ń ṣe táwa náà àbí à ń gbọ́ lẹ́nu àwọn àfáà tí wọ́n sọ wípé àǹkan yóò dà ìwà burúkú ni táwọn èèyàn sì tún tara rẹ̀ tí wọ́n ń lówó àbáwọn èèyàn tún ń pọ́n wọn lé láwùjọ àbáwọn èèyàn pàtàkì wọn. <clears throat> ìpọ́nlé àbí pàtàkì wọn láwùjọ yìí eléyìí ò túmọ̀ yìí pé kó wá sọ nǹkan náà di nǹkan dáadáa lójú àwọn èèyàn àbí lọ́dọ̀ ọlọ́run lójú àwọn èèyàn tí nǹkan ọ̀bá yé àwọn lè máa kà á sí wípé nǹkan dáadáa ni àdìsí ìfẹ́ pè wá sákìyèsí lórí ẹ̀. عن أبي موسى رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا حتى إذا أخذه لم يفلت قال ثم قرها أعوذ بالله من الشيطان الرجيم وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد متفق عليه أدعى آه، آه، آه، أبو موسى الأشعري أنا يعني مبادث نواه gẹ́gẹ́ bá a sọ fún wa pé orúkọ náà ní Abdullahi bin Qais kí Ọlọ́run kó bá wa yọ́nú sí wọn wọ́n sọ fún wa pé òjíṣẹ́ Ọlọ́run kí Ọlọ́run Ọlọ́run kó máa bá ànábì sọ fún wa pé inna Allaha la yumlil lidhalim wọ́n dájúdájú Ọlọ́run ọba àlékè ọlá kò ní yé máa lọ́ alábòsí lára o ẹ̀rí ẹni tí ń ṣàbòsí fún rẹ̀ ń ṣàbòsí fẹ́lòmíì Ọlọ́run ò ní yé lọ lára àtá ìdá títí títí títí kí ọlọ́wọ́n bá àlékè ọlá tí ó fi fi ọwọ́ ìyà gbámú tọ́lọ́n bá wá gbámú pẹ̀lú ọwọ́ ìyà rẹ̀ lámú yóò fìlí tí wù kò ní bọ́ mbẹ́ ẹ wà ní ìtìkú ti mọ́. kí ni àgbọ̀yé tá a fi sọ́kùnrin apínpín asákèésí ẹ wọ́n lọ́n ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé iná lọ à dájúdájú ẹ lọ́ mà ó pé òun ọlọ́run làyú múlẹ̀ lè dọ́ọ́lí mi láàmú náà láàmú ìfìdí ọ̀rọ̀ múlẹ̀ náà ni òun ò ní sáláì máa lọ alábòsí lára ẹ máa rẹni tí ń tí ń gbáwọn èèyàn lójú pé gbájú ẹ̀ ní í ṣe yóò sì gbajúmọ̀ láwùjọ bẹ́ẹ̀ àwọn èèyàn mọ̀ pé gbájú ẹ̀ ní í ṣe tòun ti bẹ́ẹ̀ àwọn èèyàn sì tún máa panlé àwọn èèyàn mọ̀ bàbàrà ẹ̀ òun làwọn èèyàn mọ̀ éèlì gbogbo gbà tí o bá ti dé àwùjọ kan àwọn èèyàn mọ̀ béèrè pé lápẹ́jà tí ì débí ni yálà bóyá máa náwó ọ̀hún ìmọ̀ ná fún wọn ẹ mọ̀ wá rí i yóò máa kọ́lé ńlá yóò máa gun mọ́tò ńlá àwọn yóò máa wá pàtàkì ẹ̀ láwùjọ pé à àfi lágbájá àfi lágbájá gẹ́gẹ́ bí àwọn tó kún tata náà rí lẹ́yìn ọlọ́run ní ẹ lọ́ọ́ mọ̀ pé n ti ń ṣe yẹn o ẹ mẹ́jọ jọ yín lójú o òun dẹ́ lẹ́kẹ́ ni o òun ọlọ́run bá ṣe kí ni òun dẹ́ lẹ́kẹ́ ni àtàyè dá àkọ́dà títí títí yóò máa bá a lọ bẹ́ẹ̀ tí wá ẹ̀ṣẹ̀ rẹ̀ ohun tí ó fi pọ̀ dáadáa sí lọ́dọ̀ Ọlọ́run tí wá ẹ̀ṣẹ̀ yẹn bá wá pọ̀ dójú ẹ̀ débi tọ́lọ́run ti fẹ́ fìyà jẹ ìdá àkọdà ò tọ́lọ́run bá wá fọwọ́ yà gbámú lámìlú fúlétìwù kò ní bọ́ bẹ̀ lákùúrẹ́ tá a wà yìí àwọn kan ń lo bẹ̀ lánàá ànáta gbàlérò tí wọn wí yóò ti pẹ́ o níbi ọdún mẹ́rin márùn sẹ́yìn àwọn ẹni tá a wí bí wọ́n ti ń pariwo nu tv bẹ́ẹ̀ ni wọ́n pariwo rẹ̀ nu rédíò ẹni tá à ń sọ yìí kó tó padà jáde láyé ọ̀pọ̀ nu gbogbo dúkìá tó gbójúlé náà lọ padà fẹ́ẹ́ tà tán kó tó padà wá kú sórí àárẹ̀ wọn kó tó jáde láyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn bẹ tóun náà tó ń lo tiẹ̀ lọ́wọ́ báyìí nìsín táyé sì mọ̀ yìí pé ọ̀tá ọlọ́run lẹ́ni yìí òun náà ń lo tiẹ̀ lọ́wọ́ nìsín bí ti ń gbowó báwọn àfà ní ọmọ dáhùn owó báwọn ẹni tí èsì àfà náà ara gbogbo nǹkan oríṣiríṣi ara káàkiri láti lè máa fi púrùfù pé owó wà àwọn èèyàn tí ò bá yé náà àwọn ọmọ wa súnmọ́ gbà àṣírí kan lọ́wọ́ lọ́wọ́ rẹ tẹ̀ kọtẹ àṣírí kankan o èyí tó bá táwọn àná bá ti mà wípé ẹni yìí ṣe èèyàn èèyàn bú ni ká máa ń ká ma máa fi ru ọlá wọn àbí ká máa tọrọ ru ọlá wọn lọ́dọ̀ Ọlọ́run torí pé nù Islam tó láì fọlá ẹnìkan tọrọ ṣùgbọ́n ká máa tọrọ ru ọlá rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ká sì má máa jẹ́ ọmọ tàn wá nkata pé à bẹ́ẹ̀ àbí nǹkan táwọn àfa ń sọ àbí tóun ṣe yẹn àbí kò ni wàláì ó ṣe nǹkan dẹ ni sì ni tọwọ òun ìbá náà ni gbogbo àbòsí kọ́mọ̀ ẹ pé kọ̀rọ̀ yàrá ẹ̀dá kedere báyìí lọ́wọ́ àsọlọ́hún o bí bá ń ṣe tọ́lù ká abẹ́ni kankan ò rí wọn níjọ́ tọ́ ọlọ́wọ́n bá bá níjọ́ tọ́ ọlọ́wọ́n bá fi ọwọ́ ìyá rẹ̀ gbá mú báyìí ọlọ́run ni àbí ànábì ní lámíù fìlétìwù kò ní bọ́ńbẹ̀ mọ́ o kò ní bọ́ńbẹ̀ mọ́ o torí di eléyìí ká má jẹ́ kí ìtọ́ni ọ̀tàn wa jẹ kọ́mọ́mọ́ wa gbé èròkèrò sí wa lẹ́mìí wípé àbí ti ń ṣe yí àbọ̀ dáa ni ṣètọ́ni tóun fẹ́ wá ṣe gan nìyẹn ọlọ́ni ẹ méjì yẹn ṣẹlẹ̀ sí yín òun ń dẹ́ ni pé àbí yóò túbá àbí yóò túbá pé lẹ́yìn náà tún túmọ̀ sí wípé kábílẹ̀ bàbá ọlọ́run ti fẹ́ràn wa tó àbí yóò túbá yóò pàtì àbí yóò túbá yóò pàtì tọ́wọ́ wa retí pé kó túbá kó túbá tí ọba wa túbá tí oṣù pàtì náà tọ́ tọ́wọ́ ọlọ́run bá wa ṣetán láti fẹ́ fìyà jẹ ẹ́. tí ọlọ́run bá gbà mú pẹ̀lú ìyá rẹ̀ lámì ìfòrí tí kò ní bọ́m̀bẹ̀ mọ́ o torí di eléyìí ẹ wo bá níbi ti parí ọ̀rọ̀ yẹn pé lámì ìfòrí tí kò ní aka ayé fún wa pé ọlọ́run bá lè kẹ́ra ẹbọ́ sọ fún wa náà pé bóun ọlọ́run ọba ti ṣe nìyẹn o báyìí ni ìyá ọlọ́run ọba rẹ ṣe rí tó bí ìyá ọlọ́run ọba rẹ ṣe rí nìyẹn o ìdá àkọ́dà kúrọ̀ tó bá jẹ́ pé dindi abúlé kan gbogbo àwọn tí ń gbé bẹ̀ díndín ìletò kan díndín ìlú kan díndín orílẹ̀-èdè kan ní gbogbo wọn bá lọlẹ̀ jẹ́ wàyí àdọ́ọ̀lìmọ̀ tí àwọn tí ń gbé bẹ̀ tí gbogbo wọn jẹ́ alábòsí tí wọ́n ń ṣàbòsí fúnra wọn. ìnà àkọ́dà ú dájúdájú ìgbámúyà ọlọ́run ìfìyàjẹni tọlọ́run ẹ̀rọ máa ń pè alimon ṣẹ̀dídùn ẹwà àwọn qualification tọlọ́run bá fún un ẹ̀rọ máa ń pè ìyá kan ni tí ó máa ta ni tí ó máa roni o kódà ṣẹ̀dídùn ẹ̀ta ẹ̀rọ eléyìí tá à ń sọ yìí kì í ṣe ìtọ́mọ o eléyìí tó lé òun ni o ìtọ́lọ́fẹ́ kánú bẹ́ẹ̀ ni wípé gbogbo ẹni tí wọ́n bá ń ṣàbòsí àwùjọ kan ní ìletò kan ní ìlú kan ní tí wọ́n bá ń ṣàbòsí àbí orílẹ̀-èdè kan ní tóun ọlọ́run bàbá ń tẹ wọ́n lẹ́kẹ́ tí wọ́n ń ṣe àbòsí yẹn tẹ́ ẹ̀rù pé báyà wọ́n rí mú jẹ tóun ọlọ́run bàbá ṣe tán láti fìyà jẹ wọ́n ìyàwó ọlọ́run lé o ìyàwó ọlọ́run bá lágbára o tí àbá lọ lè túbá káwọ àwọn orílẹ̀-èdè mi lágbàáyé lẹ́ni nísìn àwọn rí àwọn gẹ́gẹ́ bí alágbára wọ́n sì fi ń dẹ́rù bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n fi ń fìtínà àwọn èèyàn ẹbí wọn lẹ tí ìyà ọlọ́run ọba bá dé lọ́ba gbá wọn mú ọ̀la ìwọ̀n ò ní bọ́ mbẹ́ torí di eléyìí ń pọn gbogbo wa náà ṣàkíyèsí ibi tí wọn náà ti ń ṣàbòsí kó kálukú wa kákíyèsí òkùnkùn oníkùn kó nínú ọmọ màánú o ìwọ tí wọn náà bá mọ tó ti ń ṣàbòsí fúnra rẹ tó ti ń yapa àṣẹ Ọlọ́run mọ pé Ọlọ́run ọba àlekè ọlá fẹ́ràn rẹ kọjá sí rírì ó tú síta bákan náà báwọn kọ̀ọ̀kan sì mà Ọlọ́run ọba àlekè ọlá sì tún torí bẹ́ẹ̀ náà o wà tí ò tí ì fìyà jẹ ọ lórí ẹ ẹni tí ń ṣe sì náà tọwọ́ rẹ̀ tọ́lọ́hún ti pé kí àrùn éèdì ọgbà mú àbí tí àwọn aburú mi ti tún máa ń ṣẹlẹ̀ tó tún ju éèdì lọ gan tí ò tí ì ṣẹlẹ̀ sí bẹ́ẹ̀ ọlọ́run sì ń fẹ́ràn rẹ̀ náà ni kó túbà o kọ́mọ́ torí pàbẹ́ àwọn àfìyà jẹ àwọn lórílẹ̀‐èdè tó ń wà kó túbà kọ́ pàátì torí tí ọba padà pàátì tí àwọn oríṣiríṣi ìyà tó kún ta ti máa jẹni tọ́wọ́ rẹ̀ bá padà bá òun náà padà kábàámọ̀ aburú lórí ẹ̀ o bẹ́ẹ̀ náà lẹni tí ń gbá yẹn lójú ní ti ń gbá ń ṣèfù bẹ́ẹ̀ tọ́lọ́ bá kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ẹnìkan ní ọkàn fojú di wípé wọ́n jẹ́ papọ̀ máyé ibẹ̀ làṣírí o ti kọ́kọ́ tú wọ́n wá kọ́kọ́ fìyà jẹ́ láyé yọ wá ṣẹ̀sìn láyé ó tó tún wá lọ́dún ṣẹ̀sìn tàbí àrùn. ìgbogbo ẹ̀ náà làwọn náà rí ti ń ṣẹlẹ̀ wọ̀nyí nígbà tí wọ́n gbá òyìnbó lójú gbá wọn lójú gbá wọn lójú tí wọ́n rí pé tọ̀ eléwọn ò tún ṣe mọ́ wọ́n tún wá sọ ọ́ di yahoo plus ẹ̀rí odùgbò wọn ń lo àwọn èèyàn láti fi ṣe ritual abẹ́rẹ́ nǹkan ó ti pé wọ́n ń lu àwọn èèyàn láti fi ṣoògùn owó yahoo náà sì náà máa pè wọ́n. torí di eléyìí gbogbo tó ń kálukú ń ṣe wọ̀nyẹn ká má rò pé àbáyá ó mú jẹ́ o tí bá ń ṣe é ti ń yọ táwọn èèyàn ní àwọn èèyàn lélẹ́yìí ibi kan lo mọ́tò ńlá àbí kan kọ́lé ńlá àbí kan náwó bó ṣe wù wọ́n ká má rò wọ́n lè máa bá a lọ bẹ́ẹ̀ o ọlọ́run dẹ wọ́n lẹ́kẹ́ ni o ó sì fi ń ṣàdánwò fún ọ tó ní lọ́wọ́ pé àbí wọn náà ọ dára wọn ó ju ìgbàgbọ́ rẹ̀ ó ju nù kó kálukú wa ká tọ́jú ìgbàgbọ́ wa dáadáa Ọlọ́run ti jẹ́ kó yé wa gbogbo àwọn táwọn náà bá ti mọ̀ pé eléyìí ti ń ṣe yìí Ọlọ́run ti ní ọdà ànábì ní ọdà àwọn àbá sàlàyé ẹ ká má dunnú sí i ká sì má máa nítàn máa pé bẹ́ẹ̀ àbá náà fẹ́ẹ́ rí bẹ́ẹ̀ Ọlọ́run ti sọ àwọn àpèjúwe bẹ́ẹ̀ náà fún wa náà Qur'an pẹ̀lú Kárúnà nígbà tí ń hùwà tí ọdà pẹ̀lú owó rẹ̀ ti ń balẹ̀ jẹ́ táwọn èèyàn sì ànábì Musa kìlọ̀ kìlọ̀ kìlọ̀ pé yọ sàkánú wẹ́ẹ́ tó bá wọ aṣọ báyìí tó bá jáde báyìí tó bá lo nǹkan báyìí àwọn èèyàn máa wò pé ee káwọn náà ó sì dàbí rẹ̀ ṣùgbọ́n àwọn tí ọ̀rọ̀ ìmọ̀ yé ẹ má tọrọ bí rẹ̀ bóòlù ẹ̀ mà ti gbẹ̀yìn rẹ̀ ó rí jọ̀mọ́ nígbà tí gbẹ̀yìn kárúnà láti bọ̀tán kárúnà dé sèbáwọn kárúkú náà ní tó ń para dúpẹ́ pé ọlọ́run ò mọ̀ dúpẹ́ tó ọlọ́run ò sèwọ́n bí kárúnà gẹ́gẹ́ bó ṣe rí náà nìyẹn o gbogbo ẹni tó ń kálukú wa náà bá mà láyé lónìí tí ń lo ń tọ́ da tó ń kálukú náà mọ̀ wò pé àwọn eléyìí mọ̀ ní gbádùn àwọn ni wọ́n ń jẹ tí wọ́n fẹ́ pé kóun náà sì rí bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe a sọ lẹ́ẹ̀kan ẹ̀ríkọ́ táwọn eléyìí náà láyé ọ̀pọ̀lọpọ̀ náà rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lásán mi náà rẹ̀ ṣùgbọ́n gbà tá a ti bọ̀ tán rẹ̀ dé ọ̀sẹ̀ tó mọ̀ tọrọ kóun orí bí rẹ̀ mà. gbogbo bí wọ́n gbé àwọn tá a sọ ìwọ́n gbogbo bí wọ́n gbé ya káàkiri lórí kó bẹ́ẹ̀ ká dúró ti ọlọ́run ká pa ìwà àbòsí tì ká sì túbá níbi àwọn eléyìí tí a bá ń ṣe tí ọ̀dà torí pọ́lọ́run fẹ́ràn wa púpọ̀ abẹ́lẹ́ bàtà lánàá àánú ẹ̀ eléyìí tá a wí náà kọ́lọ́run kó lò ó láti fi tún gbé ṣáà ẹnìkan kan wá ṣe àtàwọn tá a wí àtàwọn tá a gbọ́ wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallim wassalamu alaikum wa rahmatullahi wa